lọ́wọ́ bẹ iṣẹ́ wò àfáàní kìráàtù fàtíhà tí lè lọ tà àbí one forty seven àbá ti bẹ̀rẹ̀ one fifty eight. wọ́n ní kìráàtù yàsín alẹ́ lọ́kọ̀ọ́ àmàkà yàsín بدعني قراءة قل هو الله أحد إحدى عشر مرة قال مقلة مقلة حديث هو موضوع كما مر في آخر المسألة يعني حديث هو الذي كما قبل ولا مقلة مقلة يعني ليس موضوع ها؟ كيف كان هذا؟ Kita akan kerja sendiri. الدعاء بقولي اللهم من أسألك بحرمة محمد كما سأدعك والله بفلا نبي بيو ألا تعذب هذا المجلس وما في أجيه ولا نبي طرق السلام عليكم بلاد علي عليكم السلام بالتقديم عليكم على السلام وعليكم السلام يا وانصاري ولو كان في عليكم السلام ولي والصلاة عقب ذلك كما في جميع هذه واحدة في الباب وقد تقدمت المسألة ونسلنا لكي كفي السلام عليكم كيسي عليكم السلام طبعا كما تقول سلام على يمي السلام عليكم سلام سكوني عليكم السلام يعني يعني جزية بجانب يبقى يصنع مسألة والالقاء على المقابر اهل الكتاب كما كاكيوسي كما كقران اللي ساري àwọn bàkàtà bíi zahama lẹni náà káfàrú aláǹ yóò bá tó yá àwọn kìlérò pé ọlọ́run ò ní náà yìí kó nígbà láwọn ọlọ́run bíi làtúbà tó nà sọ fún ọ pé ọlọ́run bá mi búra o ọlọ́run ló bíi sọ àwọn kan tó ń káyà ṣùgbọ́n yẹn máa ń sọ fáwọn ní ìbá débi sáré àwọn ènìyàn pé a ah, ṣe ti wá rí ìyàpẹ́ ah, ẹ ti wá rí ẹ ti rí òdodo Islam báyìí ẹ máa jìyà lọ sọ fáwọn ọ̀rẹ́ fún wọn ní ìbá náà ti sọ fún àwọn mùsùlùmí ká máa sọ fáwọn òkú tó ń pàkalẹ̀ ní ìjà ọmọ òkú lójú ogun bá dẹ̀ àwọn ẹbí lọ bá àwọn òkú àwọn òkú rẹ̀ kọ́ ṣé táwa sọ ti wá yí ọ báyìí. صلى الله عليه وسلم هنا الوعد على المنابر والكراسي في المقابر في الليالي المقبرة ولك عما شواسي لوري المنبر أتوبي أجا نده وأبقى بي أجا الإمام سده وعلى ما سواده إنما لا نوتي سبحانه تنجم به وعلى سبحانه الليالي pa ń tẹ̀lé wọ́n ti sí ìgbà àwọn èèyàn kan máa ń ṣe الصياح بالتهليل بين القبور كما قالوا لا إله إلا الله لا عليه من بدع تسمية من يزور بعض القبور حاجا كما pé àwọn tán bá lọ bẹ àwọn sàárè kò pé òṣìṣẹ́ àjà lálàjì láì lọ mọ́kà ẹgbẹ́ lọ mọ́kà gan-an bídíà ní ká lọ bẹ lálàjì abẹ́lẹ̀ tàṣe ẹgbẹ́ wa lọ bẹ sàárè wò. إرسال السلام إلى الأنبياء عليهم السلام بواسطة من يزورهم حينما ما يدعوهم وبعد سلام سيئة النبي فجناه في سلام هو ده في سنة اللي بيقول كسبته سلام وبعد النبي صلى الله عليه وسلم سبحان كان بمدينه <laughs> آه فترات الإنسان آه، هم فترات الإنسان سو بيليو من البدع انصراف النساء يوم الجمعة لمزارات الصالحية إلى بشر وشاركهن في ذلك الرجال على طبقاته ونكيع بعيد كما تبع تكون اليوم جمعة لمزارات الصالحية هون نصيب العلاقة الصالحية اللي بشر آه، سعيد وانه يتلوى وتكون جمعة بعيد 然后红卫兵那个人给你们，谢谢比利亚。ni ziyarat bakar anbiya alati bisham mislu mazarat al-khalil alayhi salam ali lakar alat alati alati al-jabal al-qasiyu wa lidi rabwa ini kalau ma abde turut bangun nanti orang bangwa ini itu masyarakat di Syria jadi mazarat al ali alayhi salam رفايت يا نبي إبراهيم عليه السلام نوعي كلوس لا يهين فهمي لما سيزيارة ní ìbá lọ sí bí àṣìṣe bá kàfin ẹ̀yìn ní ìjà tó lọ kí wàá torí ẹ̀sìn ìyàjò àbí nínú ṣẹ́dọ̀ rẹ̀ ha lẹ́gẹ́ ìlú sáájú ìsàlámà زيارة آثار أمجاد في الشام يعني زيارة قبر الجندي المجهول أو الشهيد المجهول كلمة ب كلمة بسعري jagun jagun wò ilé ìta àti ẹ̀bùn àbí ẹnìkan tó lókun tó ní ogun ẹ̀sìn àfáàní gba àwọn jìrì kan nù wọn lẹ́kẹ́ ilé ẹ̀rọ mọ́ra tí yẹ kìlú sọ sọ̀bá àkùnlẹ̀ yà ọmọ kọ́bí àkùnlẹ̀ sàm kọ́ ìmọ̀ àlà kọ́bí fàjámà bẹ́ẹ̀ na muharram ọ̀gbìdà àwọn dáhùn ẹ̀dẹ́ ni wọ́n lẹ́yìn àṣùbà àwọn àgbọ̀n tó yọ ìlọsibí sáré ìlọsàdọ̀ ọkùnrin kan méjì papọ̀ máa sí àṣẹ lọ́wọ́. níjà bàkan náà ṣe kí ni muharram kalẹ̀ náà ọjọ́ àmì sàárè tó kódò ẹ̀kọ́ tó wá lọ tó lọ ṣèjọsìn lẹ̀ ìṣe níjà. àfáàní ìhìdáwò Mereka ìbàdá kàṣọ́láàtì ọ̀kẹ́láàtì kùránì ìlànà wá láti jadi wọ́n ní ká máa gún kí ẹ̀ máa àwọn aṣọ tó nígbà bíi pé aṣọ pàtàkì ni òní àfún yẹn ìdáwó sàwáàbù sorry ìdáwó sàwáàbù sàwáàbù ní sàwáàbù ìdáwó sàwáàbù ní bàdá ká máa sọ pé ìjọsìn tá a sí àdáṣe yẹn kí ọlọ́run mẹ́ta mẹ́ta aláàbárí ilé ẹ̀kọ́ bàbá wa bàbá wa kú bàbá wa ìrọ̀ tá a kí àti bàbá wa ó lè ó lè dáṣe yẹn níṣẹ́ ẹni tó bá ṣe lẹ́yìn bàbá automatically o dáṣe o dáṣe àwọn gbalada lórí iṣẹ́ tó ṣe gbogbo nínú iṣẹ́ wa nínú iṣẹ́ àwọn òbí wa ni wá gbogbo iṣẹ́ tá a bá ṣe náà ń gbalada lórí ẹ̀ bóyá alára ti mọ erika alhaji fawusatu memorial mosque bó o so ọkọ̀kọ́kọ́ alhaji afawusatu ní káwọn yẹn lè bá kó lè bá popular àbí bóyá o kọ́ àbó o kọ́ mọ́sáàsì ìyá rẹ̀ ti kíni o ń gbalada lórí ẹ̀ tó bá pé ìyá tó bí ọ gangan ni lọ́wọ́ wá sí ìyá tó bí ọ lára rẹ̀ ló bá kankan ó yóò kọ́ tó nǹkan kan sí ó lè fi pọ́pùlà ẹni pé alájà wà ó lè mọ̀ sí. sóyè sóyè wọn ní ìdáwó sàwábì àmàl ìléyìí kámákálá fún òkú ní ẹ̀sán sẹ́ta ní dídà ní àyàfọ̀ kó tó kù ní ojú wa lóko wọn ní ẹ̀rọ ó jẹ́ ọtí ní mọ̀ yákàrà kọ̀ọ̀rọ̀ wọ̀nyí yìí. الميت ká máa san owó ṣẹ́ fẹ́ni tó bá ka Quran olóhùn kà fún kẹ́kẹ́ ká máa ṣe fún ìdí àdúrà yẹn wọn àjókòó fún Quran kan yẹn iye tó bá ti tà so wọ́n kàn máa kàkàkùkà torí pé iye iye pamphlet tó bá kà bẹ́ẹ̀ ó ti ní iye ó ní etí kọ̀ọ̀kan jẹ́. يعني قول القائل إن الدعاء يستجاب عند قبور الأنبياء والصالحين يعني كان يبقى فضل كان الدعاء من بقى من سارع مع النبي الله تعالى torí ẹ tábà débi àwọn sáré yẹn wọn àwọn sàdúrà lọ ìrírí sàdúrà ló